Ere ńlá wá ṣe o ẹni tí o bá mèrè ṣe o kò sún eré ńlá wá ṣe yẹ́sìkẹ̀ eré ńlá wá ṣe bẹ́ẹ̀ ni ẹni tí o bá mèrè ṣe kò sún ó sún sẹ́yìn bẹ́ẹ̀ ni abala eré òun náà ni mo bọ́ sí báyìí pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ mi Mr and Mrs Ọlá Dòṣì ẹ kú kalẹ̀ ẹ ṣe máa eh, ẹ ó dá mi lójú pé ẹ ń gbádùn ara yín. Ọpẹ́lọ́lá Èdìdì Ìfẹ́ lórí ètò bàbá ètò <laughs> ẹ o kó tẹ̀ tó wá di pé mo lọ sí abala eré ìfẹ́ ó ní ìtàn kékeré kan tí mò ń sọ lọ nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò yìí hmm, mo fẹ́ ká sáré jọ sọ̀rọ̀ nípa ìtàn yẹn kékeré kó tó di pé a lọ sí abala eré ìfẹ́ mo sọ yí pé arákùnrin kan àti arábìnrin kan wà wọn ti ẹ̀ finú tán ara wọn ó dá mi lójú pé ẹ̀yin náà fi ọkàn bá mi bá ìtàn yẹn lọ sísítà mi kí ni ìmọ̀ràn kékeré tẹ́ lè gbà àwọn aráalé pé àwọn tí irú nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ nínú ilé wọn nípa trust and marriage. well trust and marriage tí yóò tó marry in courtship yóò tó kọ́kọ́ define it So like me èmi àtọkọ mi a sọ̀rọ̀ nípa trust mm-hmm. mo máa ń kọrin o mo náà máa ń kọrin o ọmọ náà ọ̀rẹ́ ọkùnrin tó pọ̀ ọ̀rẹ́ pẹ́tẹ́ o so àjẹ́ ka trust ara wa we talk about it so tí bá wà ní anywhere àbí tí bá bá ọkùnrin sọ̀rọ̀ ọkọ mi ọkọ mi ni máa fi pé mò ń bá gbogbo ṣẹlẹ̀ láíláí mm. and just the way my husband tọkọ máa ń bá ẹlòmíì náà sọ̀rọ̀ mo lè máa fi pé mi bá nǹkan kan ṣẹlẹ̀ no way so we máa ń check fún wa pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ so tí yóò tó wọ marriage yẹn kí wọ́n tẹ̀sí kọ́kọ́ lè foundation for trust then tẹ́gbọ̀n wọn wá lé ẹ̀ e, wọ́n ti wọ́n ti wọ marriage already ó tún wá mm. ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo àgbọ̀n náà di pé kí wọ́n jókòó kí wọ́n communicate kí wọ́n mú sọ pé kò sí nǹkan wọn fi pamọ́ àti mm. tí wọ́n bá ti ń fi nǹkan pamọ́ ni wàá máa pé ẹni máa ti máa pé ẹni mo lè trust ẹni yìí mm. but tó bá fẹ́ fi pamọ́ kò sí tó ṣe ní trust ẹ so kẹ sọ̀rọ̀ kẹ communicate kẹ jẹ́ mi sọ pé kò sí ọ̀tá ìfi fúnra that way there will be trust. broda mi ẹ ṣe sísítà mi kí ni ẹ̀yin lè sọ fún arákùnrin yìí tí ò tiẹ̀ farabalẹ̀ rárá tó jẹ́ pé ṣe ló gbé omi gbóná tó dà lé ìyàwó ẹ̀ lójú gbogbo àwọn ìtàn tá a máa ń sọ lórí ètò bàbá ètò àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn náà là ń mú wá fún wa lórí ètò bàbá ètò wọn kì í ṣe fairy tale rárá hmm. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni kí lẹ lè bá mi sọ fún wọn nítorí pé àgọ́ ọlọ́pàá ni ọkùnrin yẹn ti dúró hmm. ó pẹ́ ń bẹ̀ jáǹtì rẹ̀rẹ̀ kí lẹ lè bá mi sọ fún àwọn ọkùnrin tí wọ́n ní ìgbónára báyìí tí wọ́n tún fi ọkàn tán ìyàwó wọn dénú ká tó lọ sí abala eré ọkùnrin gbúdọ̀ máa ní sùúrù o hmm. jẹ́lọ́sì òun ló òun ló ṣe jàǹbá fún arákùnrin yẹn hmm. kò ní sùúrù ó jẹ́ ẹni tí ó ti gba jẹ́lọ́sì láàyè. Hmm, lára gbóná. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí ló ti ṣẹlẹ̀ nínú ibẹ̀ yẹn wọ́n fẹ́ fún wọn ní oríire náà níṣẹ́ tó ń wá fún wọn hmm. ó lè jẹ́ wọ́n ti ń láàkì owó kan ní fámìlì wọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ló tún wá wá ló tún wá wá ló tún mú owó náà wá hmm. ṣùgbọ́n nítorí jẹ́lọ́sì tó wà lára ẹ̀ òun ló ṣe rí ṣe rí ibi tó bá dé báyẹn hmm. so ẹ̀yin ọkùnrin àwa tá a jọkùnrin a ní láti máa ṣe sùúrù gan ni o nítorí pé sùúrù ó ṣe pàtàkì nínú ìgbéyàwó gbogbo ní tó ń wò mí níbi gbogbo tẹ́ tí ń wò mí òun náà lẹ gbọ́ wẹ́rẹ́ báyìí lórí ètò bàbá ètò lénìí wípé sùúrù ó ṣe pàtàkì nítorí pé arákùnrin yẹn pàápàá kò tẹ̀ mẹ́ni tó béèrè ìyàwó ẹ̀ nǹkan tó kàn gbọ́ ni pé ọkọ bọ̀gìnì àtọkùnrin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe sùúrù ká dẹ̀ ní ìfẹ́ àti ìfọkàntán àwọn ìyàwó wa dénú àtàwọn ọkọ wa ẹ jẹ́ kọjá sí abala ilé ìfẹ́ àkókò àkókò kò gbà mí láyè tó pọ̀ ẹ o eré ìfẹ́ títí wa tèmi hmm. ó sọ wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin ní báyìí mo fẹ́ reverse díẹ̀ ẹ́ eré ìfẹ́ tán ní kí n fún yín lẹ́ni tí wọ́n fún mi tán gbé wá táwọn ẹ̀mí gbé wá fún mi hmm. mo fẹ́ reverse sẹ́yìn ẹ wá ṣẹ̀ṣẹ̀ ṣe bí ẹni pé ẹ ṣẹ̀ṣẹ̀ rí wọn báyìí ní ìṣẹ́jú méjì ẹ bá mi dẹnu ìfẹ́ kọ wọ́n ẹ eh, toast wo ló ń jẹ ah, two minutes <laughs> ẹ bá mi toast sísà mi gbogbo ara lè fẹ́ wò yín bẹ́ẹ̀ máa toast wọn. ọmọge tó rẹwà eh, ìwọ ni mo Yes, fẹ́ ìfẹ́ mi tó tútù mm-hmm. ìwọ ni mo máa bá lọ bèbí mi oh. tó rẹwà eh? ìwọ ni mo fẹ́ fẹ́. Eh, eh? ìfẹ́ mi tó tútù ìwọ ni mo máa bá lọ àpọ́npẹ́pọ̀ rẹ adánlẹ́yìn ju eh? ìbàdí mm-hmm. ara èyí fún jọ̀wọ́ àpọ́n máa dán ayaba the way you look the way you smile you've blown my mind i can tell you for real i've entered one chance this is my soulmate ọmọge ìwọ ni mo máa bá lọ. máa sọ yes. <laughs> bèbí mi tó rẹwà ìwọ ni mo fẹ́ fẹ́. abẹ́ mi bèbí mi ló tutù ìwọ ni mo máa bá lọ. <laughs> ah ṣẹ́ẹ̀tì forí tóòsì ni àwọn àwọn òun waste time. ó ga jù ẹ̀yin kan kí lẹ fẹ́ sọ <laughs> mo ti sọ yes. wow she is blush sister mi ti ń blush already. Eh? So yes. You said yes already. Mo sọ yes. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Lẹ́sẹ̀kẹsẹ̀. Instantly you dey vex. Ẹ pàtẹ́wọ́. Lọ́gán tí ó kọ́, mo sọ yes. Sísà <laughs> mi ní lọ́gán tí ó kọ́, sísà mi ò tiẹ̀ dúró kí bírọ́dà mi tiẹ̀ sọ̀rọ̀ pé Fẹ́mi náà, mọ́mì mi ń retí ọmọ. Ṣé o máa bá mi lọlé? Dádì mi retí ọmọ. <laughs> That's good o. Èmi ti fún yín ní uh, how many percent àádọ́rin percent mo fún yín bẹ́ẹ̀ seventy yes ẹ o ọ̀rọ̀ náà wá kàn yín báyìí ok brọ́dà mi ti ṣeré ìfẹ́ tiwọn fún wa a dẹ̀ agbádùn wọn láti òkè dé sàlẹ̀ ọ̀rọ̀ náà ti wá kàn yín báyìí o hmm? ṣe ti gbáradì. kí n fẹ́ ṣe bọ́yá. tiyín tiyín tiẹ̀ simple omi ò tiẹ̀ mọ̀ pé orin làwọn máa kọ tiyín ni pé ẹ bá mi kọ orin ìfẹ́ kan fún brọ́dà mi kẹ wá dúpẹ́ lọ́wọ́ wọn láti jọ yìí tán ṣe ń tọ́jú yín tán ń ọmọ ó yá ìṣẹ́jú kan. <laughs> ìfẹ́ mi ìwọ ni ọkàn mi fẹ́ bọ́kàn bá rokun rọ́ṣà. Ebute ni yóò padà sí. Ó ga jù. I love you so much. <laughs> Ah, ṣe tó ń tọ́jú mi ọkọ mi, o tó fẹ́ràn mi, o ṣe tó pọ́n mi lé, Ọlọ́run á hmm. pọ́n tọ́pẹ́, Ọlọ́run á pọ́n ẹ lé tọ́pman, tó bá dùn àmọ́ ara àánú gbà. Thank you for loving me so much. As in, my husband is so matured and he's so calm. Wow. <laughs> hey. God bless you. I love you. Olórin kan orí mi wú o ẹ má làágì wọn o ẹ jọ ó ga jù lórí ètò bàbá ètò lénìí ìfẹ́ wù mí o hmm. ṣé bó ṣe ń ṣẹlẹ̀ nínú ilé yín nìyẹn ẹ jẹ́ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé a fẹ́ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ ẹ̀hún náà la ṣe gbé àwọn ẹlẹ́yẹlé àwọn ìdílé aláyọ̀ wá kó wọ́n bá wa sọ̀rọ̀ nípa ìfẹ́ àti bí ìrìn àjò ìgbésẹ̀ ìyàwó wọn bó ṣe ń lọ. ẹ ọ mi wá nífẹ̀ẹ́ kẹ wá sórí ètò bàbá ètò lásán hmm. agan àti múra lẹ̀ tèyín ẹ̀yìn jẹ́ kí n ṣe báyìí. Hmm. láti iléeṣẹ́ Splendor Cakes. wow wọ́n ní kí n fún yín ní ẹ̀bùn kékeré yìí ah Splendor Cakes ń ṣe nǹkan <laughs> ó yá wọ́n ní tẹ́ bá délé kẹ́ fún àwọn aráalé ẹyẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Splendor Cakes. Splendor Cakes adúpẹ́ o tẹ fún wa ní cake adúpẹ́ lọ́wọ́ yín Splendor Cakes gbẹgbẹgbẹsẹ. <laughs> ẹyẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn pàápàá adúpẹ́ lọ́wọ́ eh, iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n fún àǹfààní tẹ̀kọ́ láti wá sórí ètò lẹ́ni mm. orí ètò bàbá ètò. ẹ bá mi sọ fún gbogbo ara ẹni pé kọ́ máa wo Orísun tẹlifíṣọ̀n. ẹ bàbá Orísun o ẹ máa wo every time ẹ má yí channel yìí kúrò níbẹ̀ o ẹ jọ nítorí Ọlọ́run kẹ máa wo àǹtí ọ̀hún lá kẹ máa wo Orísun kẹ mm. náà bá lè gba kéèkì lọ́jọ́ iwájú. <laughs> ó ṣe pàtàkì brọ́dà mi ẹ bá mi kí àwọn aráalé pé ó dìgbà kan náà o. a dúpẹ́ fún bí ẹ tiẹ̀ jókòó ẹ wò wá ẹ ṣé o ìdí tẹ́ fi ń jókòó kò ní gbóná kò ní gbóná ṣé tí bá pè yín sórí ètò bàbá ètò lọ́jọ́ mi ṣe máa dáhùn. of course a tún máa wá ẹ ṣe gan ni ilé àti ọ̀nà tẹ́fi sílẹ̀ kò ní dàrú ọlọ́run àtúbọ̀ máa bá mi gbé ìgbéyàwó yín a máa gbèrò lágbára ọlọ́run ọba mi ọba òkè. yorùbá ní kì í dùn kó pọ̀ sókè òun náà báyìí òun náà ni ọbẹ̀ oge ah, ó tún wù ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfà òfun ìyẹn ò jẹ́ mo gbádùn àwọn àlejò mi dọ́ba lénìí kò dẹ̀ kí wọ́n ṣe pé mo gbádùn wọn nìkan a ẹ̀kọ́ kan tàbí méjì lára wọn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 pè mí kí wọ́n bá ìpolówó ọjà ẹ̀ kájé kó tún bu ìgbà ẹ̀ kó bù ú ṣán nítorí lórí Orísun tẹlifíṣàn tiwa kò sẹ́ni tó ń bá wa dòwòpọ̀ tó tún pàdánù bẹ́ẹ̀ ni tọ́wò kó wá rí i pé rèrè lòlúwa nígbà tó bá di ọjọ́ mẹ́jọ kí n fi rẹ àti ayọ̀ kí n fi pàdé yín lórí ètò bàbá ètò see you now bye.